kí ni so Fresh FM nìbàdàn làwà. fm ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh fm. owó lọ́yà owó lọ́yà o lè fún mi bí ìṣẹ́jú mẹ́wàá bí ìṣẹ́jú mẹ́wàá kí n fi jó wọnú àjà àbálẹ̀ ọwọ́ apàlùmọ́ mi dì ní táìmù tó mọ̀ pé orin tó bí tírákítírì yẹn gangan lọ́gá fẹ́ mọ́ dàbí pé wọ́n fẹ́ yí mi ní orí imps ní ọ̀gá fi tírákítírì eh, wọ́n wá gbá ìlú tó ṣe pé. àbíà bẹ́ẹ̀ mi bá mọ̀ pé ntọ́run fẹ́ sọnù ṣé mi ó tó lẹ́yìn rẹ̀ ṣé bọ́ bá fẹ́ jó àní fún ọ ní ọgbọ̀n ṣẹ́jú mi àbúkọ́ lọ rèé tẹ̀nu lé kọ́mọ jó sí i nítorí yín lọ́gá fi ṣe. kí ni túmọ̀ ìtumọ̀ náà ni pé kọjá o lè pàṣẹ fún ọ̀rẹ́ rẹ pé kó fún mi ṣẹ́jú mẹ́wàá pé. ẹ ń já parí ilé ìtàn. ìbẹ̀rẹ̀ la fi ṣe. <laughs> ọrùn <laughs> pẹ̀lẹ́. oje ẹ wo ijó la mọ jó ayọ̀ la mọ yọ̀ torí pé ohun ayọ̀ náà ni ó mọ ṣẹlẹ̀ sí wa nínú ilé gbogbo wa ẹ̀rín òun ìdùnnú kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ gbogbo tá ẹ ti ń gbọ́ wa yìí o ilé wa ò ní korò ilé wa ò ní kan ọ̀rọ̀ wa ò ní kan ọ̀rọ̀ wa ò ní korò lágbára ọlọ́run ń ti mí àti ń ti ò nínú ilé wa nínú ẹbí wa nínú ayé ọkọ nínú ayé aya nínú ayé ọmọ ẹ wo ìbànújẹ́ ò ní wọ bẹ̀bí tí wù kọ́ mọ̀ ẹ fọwọ́ àdúrà lẹ̀ èmi ṣe àdúrà yẹn láti inú odò okùn mi wá ni ẹ sì kúkú mọ̀ pé anointing ti ń flow lórí mi anointing ti ń bá tọ́jà pé àwọn màláìkà ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ anointing tó gáyàtà. mama eh, anointing mami jí o ẹ ṣeun lẹ́gbẹ̀ẹ́ Alhaji worldwide ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ibùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa níkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nílùú Ìbàdàn àtúntìdé bá a ṣe é dé tó ń ti ròyìn àjá àbálẹ̀ bí ṣe wá lójoojúmọ́ adúpẹ́ lọ́wọ́ ọba òkè tí ọ̀jẹ́ tòní ó tún tẹ̀tì ńlá fi wá mọ́ kíládéládé pé àkú ojúmọ́ láfi ń kílẹ́gbẹ́lẹ́gbẹ́ pé àkú ojúmọ́ à ń kí níjọ níjọ ní pé àkú ojúmọ́ àkú ojúmọ́ mọ́ àkú ojúmọ́ mọ́ àkú àtàná àkú ayọ́rùbọ̀ dálàyè àwọn ayíta ají tòní làájì tọ̀là láṣẹ elédùà ọba òkè tó jẹ́ àfi bẹ̀rẹ̀ ọdún yìí yóò jẹ́ àfi kólẹ̀ rẹ̀ láṣẹ elédùà ni o òun rere tọ́yẹ wáyẹ ògo olúwa yóò ṣe fún wa lódidi lódidi kò ní í jẹ́ àbọ̀ ó ti wáyé abiṣẹ́ yá afẹ́fẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ wà á máa gbóhùn wa règbèrè òkun o ẹ̀fúùfù lẹ̀lẹ̀ wà á máa gbóhùn wa règbèrè ọ̀sà lékèǹlèké wà á máa gbóhùn wa rèlú kẹfúnni nílùú àwọn aláwọ̀ funfun lọ́hùn-ún kò sì sí nǹkan méjì tó jẹ́ orí bẹ́ẹ̀ bá a ṣe kárí ilé la kárí oko adẹ́sẹ̀kùkù adọ́nà jíjìn ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ o kò sì ní bàjẹ́ láéláé dr olùtayọ̀ falẹ́tí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ̀mí g o ọrùn lẹ́gbẹ̀ẹ́ orí mi tó dé fìlà. ẹ kú ohun ẹ ǹlẹ́. ọlá pé o ti sọ pé ká mọ̀ mú owó àdúrà wa ni àwa kì í gbàwìn àdúrà ṣùgbọ́n lápò ti ní á mọ̀ mú wa. ẹ mọ̀ mú wa ẹ mọ̀ mú wa kò sí mm. wàhálà. ẹ bá sì àfẹ́ fún mi ẹ mú wa kí n bá yín mo lórí òkè. àyẹ̀tẹ̀ já kúrò lórí rẹ̀ ìgbẹ́ ti sọ pé ká fi pamọ́ o <laughs> ẹ á mọ̀ fi pamọ́. bí owó ọrẹ ni kẹ́ ẹ máa mú wá àti bí owó ìdá ẹ á dàbí tó yẹ fresh ilé orin challenge ńbàdàn ibẹ̀lẹ̀ tí ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wà ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ kogókogó ẹ ti mọ̀ pé agogo ló ń dún bẹ́ẹ̀ bá ti ń gbọ́ dùgbẹ̀dùgbẹ̀ ẹ ti mọ̀ wípé akèrègbè ló ń fọhùn tàbí ṣùgbọ́n kankan ò sí ń bẹ̀ lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé àti lọ́jọ́jọ́ àìkú sunday gbogbo ayé ti mọ̀ pé bá aago méje bó bá ti ro kogo aago méje òwúrọ̀ ìròyìn ajá àbalẹ̀ ní mọ́ balẹ̀ bàgẹ̀ tó òsì tẹ̀tì adé gẹ́gẹ́ bí ìṣe wà òní tún lọ́jọ́ sátidé ọjọ́ kẹjọ nínú oṣù àkọ́kọ́ ọdún 2022 waheed akintayo lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ṣèjìkò mi ṣèjìkò rà rẹ òun la fi kíní ọ̀hún ṣe torí pé ìwé ìròyìn Saturday Punch àti ìwé ìròyìn Saturday Sun oníbẹ̀ lákàtà tèmi láàrú. bàbá jẹ́ tọ̀dọ̀ tèmi ọrùn ìwé ìròyìn Saturday Vanguard tó ń ti ìwé ìròyìn ti Saturday Tribune ni tọ́bájálágbó òṣèlú ìròyìn pọ̀ léyìí tó ní í ṣe pẹ̀lú ètò ìlera ọ̀nbẹ̀ńbẹ̀ o ìròyìn tó ní ṣe pẹ̀lú ètò ààbò àdìrawá ni ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ló kó wọn lọ́wọ́ gògògò nípa tètò ẹ̀kọ́ ọ̀n wà ńlẹ̀ ẹ wò ó tọ́ba wa jẹ́ pé nípa ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan amáyédẹrùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ilẹ̀ wẹ̀ o nínú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tó bá wà wá sóde bó wá sọ wípé tí kì í ṣìde ni ẹjẹ́ mi yóò ṣìde lọ́dọ̀ tèmi ń bì torí pé àwa obìnrin náà madam ẹ̀yin ọkùnrin làdá hmm. ọba òkè òsì ní jẹ́ ṣe àdá yín mú kò ní lẹ́sẹ̀ bíi ti wù ọmọ ẹ̀rín táyìn tẹ́ ẹ orí tá fi máa ṣe orí torí yín ò fi ní dìrù láéláé ọba òkè òní jẹ́ wọ́n yín o. àmì táyìn náà ò hmm. fi máa ṣe ọrùn tẹ́ fi máa mọ̀ ṣe tẹ́ fi hmm. máa káre lọ́dọ̀ àwo orí ọlọ́run ọmọ bá wa pèsè ọ̀fẹ́ yìí náà. àmì àmì bí ò ẹjẹ́ ń gba agbo òṣèlú wọlé níta gbangba ìwé ìròyìn ti Saturday Tribune ni o wọ́n pé àwọn tí ń bínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní wọ́n pé kí ilé ẹjọ́ kọ́mọ́ tí ì fi ààyè gba ìpàdé àpérò kankan o torí pé ọ̀rọ̀ ò tí ì ṣe ẹ̀kọ́ ò tí ì sojú mímu láàrin àwọn kódà wọ́n pé àwọn gómìnà gómìnà wọ́n ṣe ìpàdé eléyìí tí wọ́n jẹ́ mọ́ ní déètì gangan àkókò tó yẹ ìpàdé àpérò ọ̀hún wọ́n ní ọ̀la Sunday ni wọ́n ṣe ìpàdé níta gbangba àwọn ìròyìn ti Sunday Tribune ni mo kà mọ́. tó bá ṣe ti ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni èmi náà tajú kan rí ìròyìn kan o ojúwe kọkànlá o ni wọ́n fi ròyìn yẹn sọ̀dọ́ sí nínú ìwé ìròyìn Saturday Punch àkórí rẹ̀ rèé wọ́n pé àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn látinú ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà wọ́n ó ṣèpàdé papọ̀ lọ́la ti ṣe ọjọ́ àìkú Sunday wọ́n ní níbi ìpàdé yẹn ni wọ́n sì ti fẹnu kò ọjọ́ náà gangan eléyìí tí wọ́n ó ṣèpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà wọ́n lọ gbọ́dọ̀ wáyé o síwájú ètò ìdìbò abẹ́nú láti fa ẹni tí yóò díje fún ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APC kalẹ̀ ojú ìwé kọkànlá ni mo ti gán níròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní. inú ìwé ìròyìn ti Saturday Tribune tó jáde fún tòní wọ́n pé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà jagun gbébọn tì Muhammadu Buhari bàbá ti yan àwọn ọmọ ìgbìmọ̀ tí ó ṣe àmójútó àjọ elépo rọ̀bì nílẹ̀ wa nàìjíríà NNPC ó sì á kìlọ̀ fún wọn pé ẹ wá gbà ó láyàn yín o ẹ lọ rèé jẹ́ kí ọwọ́ yín ọmọ o kí àyà yín ó sì funfun nẹ́nẹ́ nípa ti wípé kẹ́ ẹ jẹ́ kí àkóyawọ́ kọ́ wà láàrin ẹ̀yin ọmọ ìgbìmọ̀ àtàwọn tẹ́ẹ̀mọ̀ ṣàkóso lé lórí ìkìlọ̀nù látọ̀dọ̀ ààrẹ sáwọn ọmọ oyè tọ́yàn sí ti àjọ NNPC ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune ni mo kà á mọ́. àkòrí ìròyìn kan tó jáde lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ wípé àwọn ẹgbẹ́ kan eléyìí tó jẹ́ ti ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò tí wọ́n ti lórí ọ̀fẹ́ láti gbà mí káre ti SAN wọ́n ní gbogbo wọn náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú eléyìí tí wọ́n ti ń bọ ẹnu àtẹ́ lu olórí orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ kan tí bàbá sọ pé lásìkò tí àwọn bá kú nípò wọ́n ní bàbá sọ̀rọ̀ nípa àwọn ilé ẹjọ́ pé wọ́n mọ̀ pé àwọn o wọ́n ní ọ̀rọ̀ yìí gangan náà ni wọ́n wá ń bọ ẹnu àtẹ́ lu ìròyìn yẹn òun náà ni wọ́n fi sọ̀dọ́ sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún ti òní. àjàbalẹ̀ ìròyìn ló ń tẹ̀ ẹ́ sí ọwọ́ iwájú tó bá jẹ́ ti àwọn ìròyìn tó bá ìwé ìròyìn ti Saturday Tribune wá sí agbo tòní ni ìròyìn pọ̀ bìbà ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune náà mo ṣùwà torí pé wọn tí mo tọ́jú mi kúrò ń bẹ̀ tán ni gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ń bẹ̀ pe ìjọba ìpínlẹ̀ Èkìtì ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ yẹn gangan ó ké sí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka olùdáṣẹ́sílẹ̀ àti àwọn olókoòwò ńláńlá wípé ẹ dákun ẹ jẹ́ àforíkorí káfikùn lukùn o kábọ̀ bá ṣe túbọ̀ gbajúmọ̀ ètò ìdáṣẹ́sílẹ̀ ní ìpínlẹ̀ èkìtì tí ètò okòòwò nípínlẹ̀ èkìtì tí ó fi túbọ̀ máa kú mú bí ìdodo ẹ̀fọn àbàtìlójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune ẹ gbọ́ bí iṣu bó ṣe kú bí ọ̀bẹ bó ṣe bẹ́. ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìkọlù alágbára eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Zamfara ní ìròyìn tí wọ́n fi sọ̀dọ̀ gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà òun náà ni wọ́n sì kánkó ròyìn yẹn o bí ìgbà téèyàn bá dáṣọ àǹkárá yẹbẹyẹbẹ òun ni wọ́n fi ròyìn ọ̀hún ṣe wọ́n ní àwọn èèyàn kan tó rí kójọ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára tó wáyé ní ìpínlẹ̀ Samfara àwọn ni wọ́n ń ṣe ní àlàyé pé èyí ni bíi àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àláfíà lúrúlú gbòlògbò bí wọ́n ti ṣe yabọ̀ àwọn abúlé kan tí wọ́n sì rán èèyàn eléyìí tó lé ní igba sọ́run àsàǹtẹ̀ nẹ́fọ̀nẹ́fọ̀nso wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ lé ni wọ́n ti nábọ̀ nígbà tíjọba ìpínlẹ̀ Samfara tí wọ́n sì sọ̀rọ̀ wọ́n ní níṣe òun náà ni wọ́n mọ̀ di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún wọ́n ní wọ́n dúró àwọn èèyàn tí wọ́n máa ń fún àwọn alákatakítí ní ìròyìn wọ́n láwọn gangan náà ni wọ́n ń bẹ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn o ẹni tó wáá jẹ́ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Samfara wọ́n ní kọmíṣánná ọlọ́pàá náà sọ̀rọ̀ o wọ́n pé òǹkà àwọn èèyàn tí wọ́n fara kásá ikú òjijì nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ní alágbára ọ̀hún làwọn ti ń gbìyànjú láti ṣe àkójọpọ̀ rẹ̀ o wọ́n ní kódà ó léwu púpọ̀ púpọ̀ lásìkò yìí láti lè sin òkú àwọn èèyàn eléyìí tí wọ́n gbẹ̀mí nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára tó wáyé nípínlẹ̀ Zamfara gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ ẹ̀ sójúde ìwé Saturday Punch ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lójúwé kẹta làjà balẹ̀ ìròyìn ó ti já sí yín létí. àjà balẹ̀ ìròyìn eléyìí tá ń kà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórí ẹ̀rọ agbègbè ti ìkànnì fresh one zero five point nine ilé challenge nílùú ìbàdàn ó mọ̀mọ́ ní ìròyìn tọ́gbẹ́nu tẹ́kàn mọ̀ rápálá wọnú rẹ̀ o ọ̀rápálá wọnú àjà balẹ̀ mọ́ ni wọ́n yí pé òṣìṣẹ́ kan tọ́jú àwọn òṣìṣẹ́ tí ń ṣe àmójútó ọgbà ẹ̀wọ̀n nílùú àkúrẹ́ ọmọ mọ̀dẹ́mi ara rẹ̀ légbodò kí ló fà á wọ́n pọ̀ wípé ó ṣòro fún un láti rówó olé tí ń gbé san Hmm, lára àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán tó ta kọ́sọ́ wọnú ìròyìn àjábalẹ̀ òun la tún ti rí ìròyìn kan eléyìí tí ìwé ìròyìn Saturday Sun tí wọ́n jábọ̀ rẹ̀ wọ́n ní arábìnrin kan lẹ́ni tí ọkùnrin kan tó jákulẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó wọn pé arábìnrin yẹn ó ṣe ń tọ́gbẹnu tán o wọ́n ní ní ṣe òun lọ́ọ́ dáná sun ọ̀rẹ́kùnrin rẹ̀ tó jákulẹ̀ iyùn bẹ́ẹ̀ àwògedengbe wọ́n ní láti apá àti gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àwọn èèyàn wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde kódà wọ́n ní Ohanaeze Ndigbo àwọn náà sọ̀rọ̀ wọ́n sì pé kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó wá láti ẹ̀yà Ìgbò tó di ọdún 2023 wọ́n ní kò sí ń tọ́ da tó wọ́n ní náà ni àwọn faramọ́ ní ti àwọn o ìyún bẹ lójú ìwé kejìdínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Saturday Sun ṣẹ̀wárí lójú ìwé kẹtàléní ogún nínú ìwé ìròyìn Saturday Sun bákan náà wọ́n ní ọ̀rọ̀ tí ètò ààbò eléyìí tó fẹ̀gbẹ́ wọn gànà lórílẹ̀ wa nàìjíríà òun náà ló sì jẹ́ pé bó ṣe wà tẹ́lẹ̀ òun náà ló tún wà títí dàsìkò yìí o wọ́n ní torí bá méjì sì kọ́ torí pé kò sí ọ̀rọ̀ tó tó lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà láti gbọ́ bùkátà rẹ̀ ẹni ó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé fẹ́gbẹ́ arẹwà ìyún sanni ló fọ̀rọ̀ léde ìwé Saturday Sun jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ajá balẹ̀ ìròyìn yóò já sí ilé tí. ajá balẹ̀ ìròyìn náà ni ó já ilé yìí sí ilé tí ń gbàtà bá dé ojú ọ̀gbagadé rẹ̀ ojú ìwé agbọ̀nú ìwé ìròyìn ti Saturday Vanguard tó jáde fún tòní ni àwọn ẹgbẹ́ OPC fi ń sọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn tí Muhammadu Buhari pé kọ́dẹ̀kun kọ́dà ilẹ̀ wa Nàìjíríà padà sí ipò tó wà tí nǹkan fi rọjú kó tó di pé òun dé orí àlééfà tó òkín lọ́fà tí wọ́n fi mú ìmọ̀ràn ọ̀hún ṣọwọ́ after abade ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn ti Saturday Vanguard ni ní apá òkè téńté ìròyìn tí mo kà tán yìí iná ni ìròyìn eléyìí náà wà tó ní í ṣe pẹ̀lú pé wọ́n pé àwọn afurasí fúlàní darandaran wọ́n mọ̀ dẹ́mi èèyàn mẹ́ta kan légbodò nípínlẹ̀ Ondo wọ́n pè ní ọba tó mú iná ní àtúnjú gbùà wọ́n ju iná gbùà sí àdúgbò ọ̀hún tí wọ́n ti dáhùn àwọn èèyàn mẹ́ta légbodò ìnínà ọmọ rárá lọ́ba tún gorí ilé lọ́fẹ̀jú kẹ̀kẹ́ nígbà iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ wọn pé àwọn fojú àwọn ìkà ẹ̀dọ́ ọ̀hún hàn káwọn èèyàn wọn mọ̀ kánjú tulu ọ̀ràn torí pé ìgbà rẹ̀ kò tó sè lọ́bẹ̀ ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn ti Saturday Vanguard ni mo kà mọ́. kó tó di pé akọjá lọ sí ojú ọjà ẹja tún sáré bá tètè lára àwọn àkòrí ìròyìn míì ìta gan ni rẹ̀ ẹ̀rí lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan ló ti fọ̀rọ̀ léde o oníṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ eléyìí ti ń jà rìnrìn pé Jonathan yóò yà kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú èròǹgbà rẹ̀ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó di ọdún 2023 ó pé gbogbo rẹ̀ àhesọ ìròyìn lásánlàsàn ni ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹwàá ni wọ́n fi ìròyìn yẹn sọ̀dọ́ sí ṣẹ̀wárí ìròyìn kan tó ń bẹ lójú ìwé kẹrìnléní ogún ó sì sàn títí wọ ojú ìwé kọkàndínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Saturday Punch kan náà ni o àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ojú pópó lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC wọ́n ṣe ní àlàyé wọn ní ìjẹ́jẹ́ mọ́ wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀rìnléní ẹgbẹ̀ta ó dé méje six hundred and seventy three wọ́n ní náà ni wọ́n kàgbákò ikú òjijì o láti pàṣẹ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Niger àti ìlú Àbújá ti ṣe olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ọdún twenty twenty one nìkan bàbá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ bákan náà mo tún tajú kan rí ìròyìn kan ojú ìwé kẹrìnléní nínú ìwé ìròyìn Saturday Punch ló wà wọ́n ní bàbá ọmọdékùnrin eléyìí tí ó káyé pódìgbà ó ṣe nílé ẹ̀kọ́ kan eléyìí tí ń bẹ nípínlẹ̀ èkó bàbá Sylvester wọ́n ti ṣe ní àlàyé pé òun ò ní sìnkú ọmọ òun o ó pé bọ́ bá jẹ́ pé ọgbọ̀n ọdún òun náà lọ́ọ́ bá gba ẹ̀ka ètò ìdájọ́ láti gbé ìdájọ́ òdodo kalẹ̀ lórí ikú eléyìí tó dá ẹ̀mí ọmọ rẹ̀ légbodò ó nígbà náà lòun ó tó sìnkú ọmọ òun Eh, ojú ìwé kẹrìnléní ogún nínú ìwé ìròyìn Saturday Punch òní wọ́n ti jábọ̀ ròyìn ẹ̀. bí ó ṣe jẹ́ àròjù ọjà kálọ̀rì polówó ń ta àgbẹ̀kárí abala ha kó tó rí wípé a wà á bọ̀rọ̀ alẹ̀ ti ìròyìn ajá balẹ̀ bí ìgbà téèyàn bá bọ̀rọ̀ alẹ̀ ti àmàlà a bọ̀rọ̀ alẹ̀ hmm. ti ni àmì ni ẹ̀ wá ni hmm. ìgbà téèyàn bá bọ̀rọ̀ alẹ̀ ti àmàlà àtẹwé ìwọ bọ̀rọ̀ mi ò bọ̀rọ̀ ń tèmi. má bọ̀rọ̀ alẹ̀ wọ́n bá rọ́ọ̀kà ní ìsìn ọmọ <laughs> ajábalẹ̀ ìròyìn ó gbìnà yá lójú ọ̀gbagadè gangan lẹ́ẹ̀tì bá wa. ajábalẹ̀. ajábalẹ̀. ajábalẹ̀. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, igbo and wagoin to mention Gbangbada Fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 Country Kitchen, so sweet. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the Oyo state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all, or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibado. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Allahu Akbar. ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Ahmad Arufai Bello mufti àkọ́kọ́ ní Old Western Region tí Sheikh Gumi bí àṣẹ Islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́gì Islam lálóye jẹ́ pé ọlọ́wọ́ ba Allah. bàbá wa Ahmad Arufai ni bàbá Chief Imam ulẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Fadilati Sheikh Abdulkareem Ahmad Arufai tí wọ́n jẹ́ bàbá fún Alhaji Kafila Ahmad Arufai ó múni mùmí náà ti gbogbo òkúlé Ọ̀yọ́ ṣe é rí pé gire ní sèso re jáde ọjọ́ àlàmísì Thursday ọjọ́ kẹtàlá oṣù kínní January thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa Fadilatu Sheikh Ahmed Arufai lábẹ́ àṣẹ bàbá wa Chief Imam ulẹ̀ Ìbàdàn Fadilatu Sheikh Abdulgani Abubakar agbọ́tọmọ kékeré agboolé Bódìjà lókè àrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí fadilati sheikh abdulrahim abdullahi salati alibari tí ó ti máa ṣe wá sí ló gbogbo ẹbí ahmed arufai lókè ààrẹ ní umri muminat alhaji kaula ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ. ọjọ́ ìbí ṣe pàtàkì ọ̀ṣẹ́ kọ̀ọ̀kan. ẹni ọdún bá balaye ó yẹ kó sọ pé ìdí nìyí tá a fi ń dúpẹ́ fọlọ́ lórúkọ ọ̀gá wa bàbá wa alhaji lamidi mukaila auxiliary fún àjọ̀dún ọjọ́ ìbí tó tún bá ọ láyé àti láàyè ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú àdúpẹ́ lọ́wọ́ àdániwáyé tó fi ọ́ hàn tí ò sì ní fi ọ́ hàn láhàn pa bí kówókówó lọ́ta ń ṣe àràbà òwò mọ ojú tìrókò àṣọdúnmọ́dún lawo àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù lawo àṣoṣùmọ́ṣù òjò a máa rọ́dún nínú ayọ̀ owó àti ọrọ̀ tó pọ̀ jaburata ìgbà rẹ ti ń tura òní dínira àlàáfíà rẹ òní di fíafíà ọ̀gá tiwa igi àràbà wa ẹ òní wó lójijì ẹ fọwọ́ pawó fèrègì jobi comrade asimiyu orolade Ọ̀yọ́ state chairman for okada mar Arwa Park Management System lónìí ó ti ń dà kò ní bàjẹ́ happy birthday to you sir. ọjọ́ ìdìbò bá ẹyọ okú oríire. my dear bá mi gbé náà. gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ̀ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ́ tán ni tọkọ tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wà á ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state email wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kórì ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fúnfẹ bu gèje. top success ni kò máa rò nípa rẹ̀. tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ. tẹlifíṣàn gbẹdutọ milẹ titi firiji iye kọndisana wọ́sí masini àti gbogbo èlò létí lónà pátá. bíbalọ́ọ̀bà ní top success púrókọ́ọ̀mù àti láptọ̀pù bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. ìyè rere àdúpẹ́ lọ́wọ́ àdániwáyé alhaji mukaila lamidi auxiliary ẹ kú oríire kẹ gbó bí olúgbogbo ti gbó kẹ gbó bí olúgbogbo ti gbó ọmọ òjèlè ń petu ẹ làmókò ń o gbọ́dọ̀ jẹyẹ ẹ̀gà ọmọ arọ́ ti wẹ̀ bí òjò o ti ṣọdún èyí ná ó ṣàìmọye ẹ̀ nínú àlàáfíà àti ọ̀rọ̀ tó pọ̀ bí kú bá ń pa ẹgbẹ́ rẹ lẹ́yọrọ lẹ́yọrọ ọ̀tọ̀lọ̀yẹ̀ kó yẹ tiẹ̀ sí bárùn bá ń ṣa ẹgbẹ́ rẹ one tiwa èmi comrade rasheed gbadegesin ọ̀yọ́ state chairman for minibus park management system ni mò ń bá ọ̀gá wa mukaila auxiliary dáwọ́ dùnú mo ṣe ládùúrà pé ire lójú owó rí ire lójú mọ rí happy birthday to you the big boss bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tà tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ká máa tẹ̀sí ọwọ́ wájú báyìí náà ló kù o lélẹ́yìí tọ́já wípé èèyàn kan ò ní bú ewé kúrò lára ẹ̀kọ́ tán kọ́ máa wá wò ràn hmm. nítòkù náà ni kéèyàn ó gbogbo tí ó fi ṣe dédé náà àti dédé náà nẹ́ lẹ́yìn rẹ̀ wá ń kọ́ kéèyàn wá máa jẹ́ kọ́ máa lọ ní tìrín lọ́nà ọ̀fun ni torí bàbá wí ní ìsẹ́ mọ̀ polú ẹ̀ lọ́rẹ̀ láǹtètè. Hmm. <laughs> ìwà àti láǹtètè báyìí lẹ wa ah, five and six ni <laughs> ìwọ lọ wá mọ̀ ẹbí ètò ọjọ́ pé wọ́n lọ rí ọkọ rẹ̀ tọ́ bẹ́ẹ̀sì ọkọ rẹ̀ níjọ́ gbéyàwó ewu láǹtètè so ti ṣègbéyàwó ni ìwọ ni bẹ́ẹ̀sì máa àwọn ìpọ́njọ́ tó ṣègbéyàwó ọjọ́ yẹn náà lọ́ka gbọ́ ọmọ kó tó mi ìṣèkí ń lè rántí. it's okay hmm. wọ́n ṣètò mi gbẹ́ngbà yẹn àbí àgàn ọ̀wà ọ̀gá àgàn ọkọrin ọ̀dà kò burúkú bàjẹ́ ẹja mọ̀ tẹ̀sí ọwọ́ iwájú báyìí láti ìta gbangba àwọn ìròyìn tá a pè ní Saturday Tribune inú ìròyìn fi gbé bọ́dì tọ́wọ́ balẹ̀ bàgẹ́ sí ojú ìwé kẹrin nípa ti ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni o níbi tí àwọn kan tínú ń bí ń bẹ̀ tí wọ́n fi ń wípé àníṣe ètò àkókò fún ìpàdé àpérò ìpàdé ìta gbangba kankan bíi ti wù kọ́ mọ̀ wọ́n ní wọ́n mórílẹ̀ ilé ẹjọ́ ni pé ẹ má ti fààyè gbà wọ́n o torí pé ẹ̀kọ́ ò tí ì sojú múmu láàrin àwọn bí ọ̀rọ̀ ọ̀hún ti ṣe jẹ́ nígbà tí ẹni ti ṣe gómìnà tí ó gbé ọ̀rọ̀ téńté tí ó jẹ́ pé òun náà gangan ọmọ abíyàsẹ́ ẹgbẹ́ òṣèlú APC ni gómìnà Mai Mala Buni ẹni tí ó jẹ́ pé ni wọ́n yàn gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ amúṣẹ́yá ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlànà àtẹ̀lé abíyàsẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ pé wọ́n ti wá di abala kan tí wọ́n yà sọ́tọ̀ wọ́n pé ní lórí ọ̀rọ̀ ìpàdé àpérò ń bọ̀ kò ní í dé kò ní í wáyé ẹjẹ́ wáyé ẹjẹ́ amọ́jọ́ ẹmọ́jọ́ ẹtún yẹ wọ́n pè lórí ọ̀rọ̀ wípé kò ní í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì wà báyìí kódà wọ́n pé ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ó ti gba àlejò ọ̀rọ̀ awuyewuye tí ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC nígbà tí gbogbo àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ òṣèlú APC náà sì dìde pàápàá àwọn gómìnà míì tí wọ́n jẹ́ abala míì lábí àṣà ẹgbẹ́ Congress wọ́n ní ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ẹni tí í ṣe gómìnà ti Babátúndé Sanwó-Olú àti gbogbo àwọn gómìnà gómìnà míì wọ́n ní ni wọ́n ti dìde tí wọ́n ti fi ohùn ṣọ̀kan wípé kí wọ́n jẹ́ kí àwọn mú ọjọ́ ọjọ́ eléyìí tí yóò jẹ́ kí ẹnu àwọn kò torí pé gbogbo kùdìẹ̀kùdìẹ̀ ti ń ṣẹlẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà kọ̀yẹ́ kọ́ mọ́ ọ lọ bẹ́ẹ̀ o Babájídé Sanwó-Olú tìpínlẹ̀ Èkó nígbà tó náà pabì tọ́yà bìdún ọ̀rọ̀ ọ̀hún tí gbogbo àwọn oníròyìn tí wọ́n dòpòrò ìbéèrè ìbò ní olú ìlú wa nílùú Àbújá tí wọ́n wípé èsì tọ́fọ̀ ọ̀hún wọ́n pé wọ́n tún tẹ̀lé dẹ́pínlẹ̀ Èkó gangan ní àná ti ṣe ọjọ́ Jímọ̀ wọ́n pé torí wípé ẹ̀kọ́ ò wọ́n sì ní àìbá ti tètè fi ẹnu kò sórí ìpàdé àpérò yìí wọ́n ní ó ṣeéṣe kó sì mọ̀ mú ẹ̀bùn ẹ̀yìn débà ìgbé òṣèlú APC wọ́n ní kódà nígbà tí ó pe àkíyèsí gbogbo àwọn tínú ń bí sí ọ̀rọ̀ wípé ẹ kí ohun gbogbo kọjá lodò lọ́ọ̀rì ìsinmi ẹni tí wàá ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu iná ni bàbá pè wọ́n lọ́tún pè wọ́n lọ́sì wípé ẹ gbọ́ bí bá àbájá ó ṣeéṣe káwọn ọmọ tètè rí omi bù pa iná eléyìí tí bá ń jó o aṣíwájú bọ́lá ahmed tinubu ó pé ní ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ ní ọdún 2023 ó pé ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n bá yẹ fààyè gba èṣù tí wọ́n bá yẹ lajúlẹ̀ títà lùbọ ẹgbẹ́ òṣèlú alátakò tọ́bẹ̀ kówọ́ wípé àti tún rí ọwọ́ múmọ́ fún ẹgbẹ́ òṣèlú apc nílẹ̀ yìí yóò fẹ́ yí dán in ọmọ ẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Tribune. agbo òṣèlú ibẹ̀ lèmi náà kọ́kọ́ yà bàrà sí ibẹ̀ ni wọ́n ti ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ bí aṣọ àkọ́fọ̀ tí kì í ra wọn ṣẹ̀ tààràtà ojú ìwé kọkànlá mọ́ lọ nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn láti ẹgbẹ́ òṣèlú APC wọ́n jókòó láti ṣe ìpàdé papọ̀ o tó bá ti di ọ̀la tí ṣe ọjọ́ àìkú Sunday wọ́n ní níbi ìpàdé ọ̀hún gangan ni wọ́n sì ti mú ọjọ́ kan pàtó èyí tí ìpàdé àjọ ńlá ìpàdé gbogbogbò tẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Nàìjíríà Ti yóò wáyé wọn ló di dandan kí ìpàdé gbogbogbò yìí kó wáyé o síwájú ètò ìdìbò abẹ́nú láti fi fa ààrẹ tí yóò díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Nàìjíríà láti paṣẹ àwọn gómìnà gómìnà tìlú dìbò yẹn ń bẹ̀ wọ́n láwọn náà ni wọ́n ti fọ̀rọ̀ léde wípé ọ̀la ti ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹsàn-án nínú oṣù àkọ́kọ́ ọdún tuntun 2022 tá a wà yìí wọ́n ní ìmúná ni wọ́n ó jókòó ṣe ìpàdé papọ̀ níbi tí wọ́n ó ti kéde ọjọ́ kan pàtó eléyìí tí ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà tí ó wáyé ìyún ìpàdé tí wọ́n fi yan àwọn olóyè tí wọ́n mọ̀ tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní eléyìí náà ni ọ̀rọ̀ èyí tó jáde lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n sọ̀rọ̀ jáde láti pàṣẹ ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí ààrẹ kópa ń bẹ̀ lórí móhùnmáwòrán àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tá mọ̀ sí NTA lọ́jọ́bọ̀ thursday wọ́n ní ààrẹ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ òun ni baba ńlá ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o wípé fífa ńlẹ̀ jọ tẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n mú kí nǹkan fà ńlẹ̀ láti ṣe kò kárí ìpàdé àjọ ńlá ẹgbẹ́ òṣèlú náà wọ́n ló lè fà òṣèlú APC kí wọ́n bọ́rẹ́lẹ̀ o sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ìyún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò ààrẹ tí ó wáyé lọ́dún 2023 wọ́n pe ẹni tí í ṣe alága fún ikọ̀ àwọn gómìnà tìlú dìbò yàn nínú ẹgbẹ́ òṣèlú APC ẹni tí tún ṣe gómìnà ti ìpínlẹ̀ Plateau gómìnà Simon Lalonge wọ́n lọ́lọ́ rèé ṣèpàdé kan papọ̀ pẹ̀lú ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari nílùú àbújá tí í ṣe olúlu orílẹ̀-èdè wa nàìjíríà lánàá tí í ṣe ọjọ́ jímọ̀ wọ́n ní lásìkò tí í ṣe ń bá àwọn oníròyìn nílé ìjọba sọ̀rọ̀ ní kété lẹ́yìn ìpàdé náà wọ́n ní náà ló ṣe àdáyanrí ọ̀rọ̀ o wípé òun ti fẹnu kò pẹ̀lú olórí orílẹ̀-èdè wa nàìjíríà wípé ẹgbẹ́ òṣèlú apc wọn ó jókòó ṣe ìpàdé o tó sì jẹ́ pé àwọn gómìnà gómìnà tílu dìbò yàn nínú ẹgbẹ́ òṣèlú náà gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún eléyìí tí yóò wáyé lọ́la ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹsàn-án nínú oṣù àkọ́kọ́ ọdún tá a wà yìí wọ́n ní níbi ìpàdé ọ̀hún gangan òun náà ni àwọn ó ti mú ọjọ́ kan pàtó tí ìpàdé àjọ ńlá ìpàdé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó máa wáyé wọ́n ní bí gómìnà Simon Lalong ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gómìnà kan náà tún sọ̀rọ̀ o àmọ́ tó pé káwọn oníròyìn kí wọ́n fi orúkọ bòun láṣìírí o torí pé iṣẹ́ eléyìí tó ń fẹ́ jẹ́ yìí kì í ṣe iṣẹ́ tí wọ́n fi rán òun wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí oníṣe ní àlàyé pé àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn náà ló jẹ́ pé àwọn ò dúró lórí ọ̀rọ̀ àwọn o wípé ìpàdé àjọ ńlá ìpàdé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC ó gbọ́dọ̀ kọ́kọ́ wáyé o síwájú ètò ìdìbò abẹ́nú láti fa ẹni tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú náà dání láti jígbó fún ipò orílẹ̀-èdè nàìjíríà tó di ọdún 2023 wọ́n ní ní ti àwọn èèyàn kan nínú ilé ìta àti rí ọ́jì uzọ kalo wọ́n láwọn oníyùn wọ́n ní níṣe ni wọ́n ń béèrè fún kí ìpàdé fún kí ètò ìdìbò abẹ́nú eléyìí tá mọ̀ sí primary láti fa ọmọ oyè kalẹ̀ eléyìí tí yóò gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ o fún jíjìgbò ipò àrí orílẹ̀-èdè nàìjíríà tó bá di ọdún 2023 wọ́n ní wọ́n fẹ́ kíyùn kọ́kọ́kọ́ wáyé o síwájú ìpàdé àjọ ńlá gbogbogbò tẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àmọ́ eléyìí ò lè rí bẹ́ẹ̀ o torí pé gbogbo àwọn gómìnà wọ́n ní lójú kan náà ó là wọ́n tòsí o ibi àwọn sì tòsí òun náà ni wípé national convention òníyàn kọ̀ọ̀kan wáyé síwájú primary tí wọ́n ó fi fa olùdíje kalẹ̀ fún ìparí orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APC ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní. káàbọ̀ o ṣeun. àjẹbalẹ̀ ìròyìn náà ni kò ní tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ilé orin challenge nílùú Ìbàdàn lagún wá síbi ọlọ́ba o kò sì sí nǹkan méjì tó jẹ́ orí bẹ́ẹ̀ ọba òkè náà ló fi wá ṣe ọba gbogbo àwọn rédíò tó kù káfàtà ẹ̀yà ajẹmọ́ gbọ́ kábíyèsí o. kábíyèsí o. ọba ń kí ọ. ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune ni mo tún ti rí ìròyìn kan ìròyìn tó ní ṣe pẹ̀lú pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari ó ti yan àwọn ìgbìmọ̀ tí ó ṣe àbójútó àjọ elépo rọ̀bì nílẹ̀ wa Nàìjíríà NNPC ní tí ohun gbogbo tí ó mọ́ ọmú yẹ̀sì ní orílẹ̀-èdè wa nàìjíríà láàgbọ́n ti ìpèsè epo bẹntiró títà síta àti rírà rẹ̀ wọ́n yí pé hmm, lánàá ti ṣe ọjọ́ jímọ̀ lólùlùlẹ̀ wa nílùú àbújá ibẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti ìtẹ́pẹpẹ ìyannisóyè ọ̀hún níbi tí ó ti fi àwọn ọmọ òye lélẹ̀ tó sì ń ṣe ìkìlọ̀ fún wọn ẹni tí í ṣe alága fún àwọn ìgbìmọ̀ tí ó mọ̀ ṣe àbójútó àjọ NNPC nílẹ̀ wa Nàìjíríà náà ni wọ́n pè ní sẹ́nitọ̀ Margaret Chuba Ọ̀kadìgbò ẹni tí í ṣe ìyàwó olóògbé ìyún tí ó ti gbà kan rí jẹ́ ààrẹ ilé asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà rí ọ̀mọ̀wé Chuba Ọ̀kadìgbò wọ́n pe ìyàwó ẹ̀ ni ààrẹ yàn gẹ́gẹ́ bíi alága tí ó máa ṣe àmójútó àwọn ọmọ ìgbọ̀n tí ó máa ṣàmójútó àjọ NNPC nígbà tí ń fi ìròyìn ọ̀hún léde inú ìwé ìròyìn ti Saturday Tribune lópin ìgbà tí wọ́n ṣe ìyanisóyè ọ̀hún tán lánàá ẹni tí wàá ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ tó ń ti ètò ìpolongo rẹ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà níbi tó ti jáwé pé ọ̀gá rẹ̀ gangan Malam Garuba Shehu òun náà fi òlùlù ìwé ìròyìn ọ̀hún kó tó di pé ọbọ̀ síta tí àwa fẹ́ kà fún yín yìí wọ́n pé àmọ̀ràn rẹ o láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà fún gbogbo àwọn ọmọ oyè tuntun wípé kí wọ́n ṣe ohun gbogbo pẹ̀lú inú mímọ́ àti àyà funfun ni o wọ́n jẹ́ kí ọwọ́ wọn mọ́ ní ìlànà wípé wọn ò ní fi epo bọyọ̀ láì ní mọ́ fi pàfin lè bó kí wọ́n jẹ́ kí wọ́n fi àkóyawọ́ ṣiṣẹ́ ìríjú wọn wọ́n láàrẹ wípé ṣe rí ohun gbogbo tó bá mú òun ronú kan ẹnìkọ̀ọ̀kan wípé nìkan wá di ipò kọ̀ọ̀kan mú tàbí jẹ́ ọmọ ìgbìmọ̀ kan nínú ẹ̀ka àkóso ti mẹ́ni àbíòrì lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní tó ń rí tó ń fi yanrú ẹni bẹ́ẹ̀ torí pé bí ọ̀bá nídìí obìnrin kan kì í jẹ́ ikú mólú o ibi ẹ̀bá sì ti wá rí tóbìnrin bá ń jẹ́ ikú mólú ẹ̀yà àti ìyá àmọ̀ wípé ikú ló ti mú akínú ẹbí wọn lọ wọn lọ wípé bí ò sí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ kì ṣe lásán ohun tó ń yẹ gbogbo ẹ̀yin ọmọ ìgbìmọ̀ yìí pé ká ṣàmójútó àjọ bẹntiró nílẹ̀ wa nàìjíríà oníbà ìbátòsí náà ni pé gbogbo ohun tó bá yẹ kẹ́ lọ́ọ́ ṣe àfọ̀mọ́ rẹ̀ gbogbo ibi tí gbogbo kọ̀rọ̀ kan dúró àjọlẹ́pọ̀ bẹntiró tó bá ti ní ẹ̀gbin tó ń ti ọ̀kọ́tọ̀ ẹ̀rí pé ẹ̀fọ́ ọmọ ṣáká kẹ́ẹ̀sì rí dájú wípé gbogbo ń tọ́ba jẹmọ́ ti ẹ̀tọ́ ìjọba kọ́mọdé sí ọwọ́ ìjọba kẹ́ẹ̀sì mọ́ fi ìdá fi tọ́lọ́bù kọ́bọ̀ lójú fún ìjọba kẹ́ẹ̀sì dájú wípé ohun gbogbo tọ́ba yẹ kọjá bí ẹ̀tọ́ ti aráàlú náà ọ̀ndọ́wọ́ wọn láàkó kẹ́ẹ̀sì jẹ́ kí ìgbéga kọ́bà àjọlẹ́pọ̀ bẹntiró nílẹ̀ wa nàìjíríà wọ́n lè bá àmọ́ kọrin eré kí òun ẹgẹ́ bí ẹni tó tukọ̀ ètò àkóso APC torí wípé ntòun wí Tinubu sì tún wí o òun ò kọjá o pé ìwà àbàjẹ́ iná ni òun ọ̀jẹ̀ kó di òpin ní orílẹ̀-èdè wa Nàìjíríà ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune ni mo ti jẹ́ iṣẹ́ yẹn. àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní Nàìjíríà pẹ̀lú àwọn ọ̀jìnmí agbẹjọ́rò wọn ti bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lù ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà o wọn ló ní kálukú wọn ni wọ́n ń sọ̀rọ̀ takò ọ̀rọ̀ kan tó jáde látẹnu olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari tí ààrẹ ṣèkìlọ̀ tako ìpè kí ìpè tó lè wá látọ̀dọ̀ ilé ẹjọ́ kankan lórílẹ̀‐èdè wa nàìjíríà ààrẹ pé kílé ẹjọ́ kankan mọ̀ pé àwọn pé káwọn wá wí tẹnu àwọn lórí ìṣàkóso ìjọba táwọn ṣe ní nàìjíríà lẹ́yìn tí àwọn bá ti kúrò lórí àga o ẹ̀já mú ìròyìn yẹn wá fún yín lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ yìí níbi tí wọ́n gbé ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀jìnmí agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà tó fi mọ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan tó jẹ́ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó fi mẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party PDP wọ́n ní àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lù olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari lórí ọ̀rọ̀ tí bàbá sọ wípé lásìkò eléyìí tí àwọn bá ti wakọ̀ yìí ṣàkóso àwọn gúnlẹ̀ kí ẹnìkanì kọ́mọ̀sì ránṣẹ́ pé àwọn o wípé kí àwọn wá sọ ohunkóhun lórí àwọn táwọn gbórí ìjọba ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ààrẹ náà ni wọ́n ń sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń kópa lórí ètò orí móhùnmáwòrán kan eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ Channels Television lọ́jọ́rú Wednesday wọ́n ní ààrẹ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ ńbẹ̀ òun náà ni ààrẹ pé kẹ́nikẹ́ni kó má ṣe pé àwọn láti pàṣẹ ilé ẹjọ́ kankan lásìkò tí àwọn bá kúrò lórí àga ìṣàkóso ààrẹ pé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ìyọnu nírú ẹni bẹ́ẹ̀ ń fẹ́ o ààrẹ pé torí bá méjì kọ wọ́n ní gbogbo ntọ́tọ́ tó sì yẹ kí èyàn ó ní àkọọ́lẹ̀ rẹ̀ nídìí ìṣàkóso wọn ní gbogbo rẹ̀ pátá òun náà ni àkọọ́lẹ̀ tó gbọ̀ngbọ́n wà fún o wọ́n ní ẹni tí ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú ààrẹ ló bi ààrẹ léèrè pé kí ni ń bẹ lọ́kàn wọn nípa ti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 wọ́n ní ààrẹ pé kò sí ewu kankan lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfi àìdùn ọbẹ̀ nìkan wọ́n ní ẹnu ọ̀hún tó tẹ̀síwájú pẹ̀lú ìbéèrè rẹ̀ ó ní ǹjẹ́ ààrẹ tiẹ̀ nífẹ̀ẹ́ láti sọ wípé òun gangan òun náà ni yóò fa ẹni tí yóò wà tẹ́wọ́ gba ipò ìṣàkóso sílẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n ní ààrẹ pé lórí eléyìí àwọn ò lè sọ ẹnikẹ́ni tó bá ti wá òun náà ni ó káàbọ̀ sílé iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àmẹ́lẹ́yìí tó ṣe kókó ṣe pàtàkì jùlọ òun ni pé àkọọ́lẹ̀ ti wà fún gbogbo nǹkan eléyìí tí àwọn gbé orí ìjọba ṣe gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láti ọdún 2015 sí ọdún 2023 ààrẹ pé torí náà nǹkan o àwọn ọ̀fẹ́ gbọ́ pé ilé ẹjọ́ kankan ń pe àwọn láti wá wí nǹkan kan lórí tí àwọn gbé orí ìjọba ṣe wọ́n ní nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí àwọn oníròyìn tí wọ́n ṣe pẹ̀lú àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn àti àwọn ọ̀jìnmí agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú eléyìí tá a ti rí ọ̀gbẹ́ni Fẹ́mi Fálànà ọ̀gbẹ́ni Ìfẹ́dayọ̀ Adédípẹ̀ ọ̀gbẹ́ni Mike Ọ̀zẹ́kọmẹ̀ àti Ẹ̀bùnolú Adégbòrúwà wọ́n ní gbogbo wọn ni wọ́n ṣe ní àlàyé pé kò sí abala kankan nínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tó gbé agbádá immunity wọ ààrẹ tó bá ti ṣe ìjọba lọ lórílẹ̀-èdè nàìjíríà wípé kọ́mọ̀ wá wí tẹnu rẹ̀ o lásìkò tó bá ti kúrò lórí àga ìṣàkóso ìjọba ìròyìn ẹ̀ náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹta lẹ́ẹ̀tì ṣẹ̀rí rẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch ṣe wárí lápá òkè wọ́n ní àwọn èèyàn kan tó rí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí kọlù ni láwọn abúlé kan tí ń bẹ ní ìpínlẹ̀ Zamfara wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìntójú wọn rí o nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára tó ti jẹ́ pé àwọn èèyàn tó lé ní igba ni wọ́n re ọ̀run àṣàǹtẹ̀ nífọ̀nàfọ̀nso táwọn gidi gan kó agbébọn ọ̀hún tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ lé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn èèyàn tó rí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ní alágbára láti pàṣẹ àwọn agbésùnmọ̀mí àtàwọn ọlọ́ṣà tí wọ́n da omi àlàáfíà ìlú rúlùgbòlògbò tí wọ́n lọ rèé kọlu àwọn abúlé kan nínú ilé ìta àti rí Ravindaya Baraya Saki Ravingero àti Kruya tí gbogbo rẹ̀ ń bẹ ní ìpínlẹ̀ Samfara wọ́n láwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ìtọ́jú wọn rí o lásìkò ìkọlù náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àláfíà ìlú rúlùgbòlùgbò ọ̀hún náà lọ jẹ́ pé wọ́n dìde lógúnlógún dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n ní kódà wọ́n ń gbìyànjú láti fi ìpínlẹ̀ Zamfara sílẹ̀ ni o àmọ́ lásìkò tí wọ́n ń gbìyànjú láti fi ìpínlẹ̀ Zamfara sílẹ̀ yìí wọ́n ní náà ni ẹnìkan lára àwọn ikọ̀ ojúlala kan fi sọrí tá a mọ̀ sí fìgìláńtẹ́ lọ́ọ́ dàbò wọn lásìkò tí wọ́n ń lọ pẹ̀lú àwọn màálù eléyìí tí kò dín ní ẹgbẹ̀rún mẹ́ta wọ́n ní lásìkò yẹn gangan òun náà ni ìtàkóró gan lọ́mọ bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn òun náà ló padà di ìkọlù sí abúlé bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí ń sọ̀rọ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Kurufa wọ́n ló ṣe ní àlàyé pé kò dín ní àwọn èèyàn tó lé ní ìgbà táwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n rán sí ọ̀run àṣàǹtẹ̀ ní fanáfanṣu ó pé kódà ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti ná bọ̀ tó sì jẹ́ pé àwọn dúkìá olówó iyebíye tó jẹ́ ti àwọn èèyàn lágbègbè tọ́rọ̀ kàn wọ́n ní gbogbo rẹ̀ ni wọ́n bàjẹ́ kọjá àfẹnuròyìn ìròyìn ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ lọ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojú kẹta òun náà lẹ́ẹ̀tì gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Saturday Punch. ọ̀dà kò burú ẹni tí ó bá kúkú parọ́ ní òpin ẹlẹ́rìí ìhùn wà lọ́rùn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìròyìn gbogbo tá ẹ bá gbọ́ lórí ìròyìn àjá balẹ̀ níkànnì tiwa ní àyín ìkànnì alára àgbàyídá ayọ̀ nínú aṣọ ẹgbẹ́ dáadáa yọjú aṣọ ẹgbẹ́ lọ yọjú ẹgbẹ́ lọ nínú aṣọ ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú Ìbàdàn ẹjẹ ń tún lọ rè é jẹ iṣẹ́ tinú ìwé ìròyìn ti Saturday Vanguard tí ìròyìn ọ̀hún tún kàn kó sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ńbẹ̀ ọkà báyìí wípé gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹmí ńlọ́mọ̀ tó ti fi ọwọ́ gbá ẹran láyà yàtọ̀ sí egungun ó pé gbogbo ohun tí ó bá jẹ́ kí ìpínlẹ̀ Èkìtì kó máa ní ìdàgbàsókè tó ń ti ọ̀rọ̀ ètò okòwò àti ọrọ̀ ajé tó gbọ̀ngbọ́n iná ni yóò jẹ òun lógún o bólógún ẹrú ti ṣekú tí aṣọ rẹ̀ tọ́jú ọ̀kan oṣù gómìnà káyọ̀dé fáyemí ẹni tí ọjọ́ pé tòun ti ẹni tí ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìdáṣẹ́sílẹ̀ iléeṣẹ́ ńlá àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti okòwò ní ìpínlẹ̀ èkìtì torúkọ tiẹ̀ jẹ́ múyìwá olúmilúà iná ni wọ́n jọ pa bí yàbídún ọ̀rọ̀ ọ̀hún lánàá ní àkókò tí wọ́n ń gba àlejò àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka olùdásẹ́sílẹ̀ tí wọ́n jẹ́ àwọn ará ìlú òkèrè tí wọ́n wá bá alálejò tí gómìnà eh, ìpínlẹ̀ èkìtì tó gbà wọ́n lálejò lọ́fíìsì rẹ̀ eléyìí ti mẹ́ni eh, ìlú adó èkìtì tó wí pé hmm, gbogbo ohun tó mú kí òun ọmọ ṣáwọ́ sí àwọn tó wà nílẹ̀ òkèrè pé ẹ máa bọ̀ ìpínlẹ̀ èkìtì ó dùn ún gbé ìpínlẹ̀ èkìtì ó dùn ún dáṣẹ́ sílẹ̀ ìpínlẹ̀ èkìtì ètò okòwò yín yóò máa gbìnà yání tẹ́ ẹ bá wá síbẹ̀ wípé kò sé lórí bí àwọn ọ̀dọ́ gbogbo tí wọ́n ti kàwé gbàwé ẹ̀rí tó sì jẹ́ pé wọ́n kàn ń gbé ìwé ẹ̀rí rà mọ́yà káàkiri ni wọn ò ríbi tí wọ́n ti pè wọ́n pé ẹ wá fi ṣe iṣẹ́ ó pẹ́ bá a bá sì fi apá itan ito hani tí ó fi kárí ilé kárí oko níjọba ìpínlẹ̀ èkìtì wọn náà bá ń gbìyànjú tiwọn láti dá iṣẹ́ sílẹ̀ táwọn ẹ̀ka olùdáṣẹ́ sílẹ̀ náà tí wọ́n jẹ́ aládàáni tí wọ́n bá tún wá bá ìpínlẹ̀ èkìtì lálejò ṣerú bẹ́ẹ̀ tíjọba ìpínlẹ̀ èkìtì ń ṣe ó kó sẹ́ẹ̀ mọ̀ wípé yóò wá pọ̀ dáadáa ni tí ó sì dùn mu bù mu bù wẹ̀ ń gbogbo àwọn ọ̀dọ́ láti rí iṣẹ́ ó pé ìjọba tòun ìjọba tí ò fẹ́ fi ara ni àwọn ọ̀dọ́ kankan ni tí ò sì fẹ́ kí àwọn ọ̀dọ́ máa rin règbèrègbè ẹsẹ̀ káàkiri ó pọ̀ torí pé ọwọ́ tọ́ba dilẹ̀ iná ni èṣù bẹ̀ níṣẹ́ ojú tó bá sì dilẹ̀ báyìí ni irun rẹ̀ sọ ò pé nítòun o gbogbo àwọn òbí àtàlágbàtọ́ nípínlẹ̀ Èkìtì wọ́n túbọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àti máa rán ọmọ wọn nílé ìwé torí pé àwọn ni ògùn ọjọ́ iwájú gómìnà ìpínlẹ̀ Èkìtì tó tẹ̀síwájú ó pé ẹ̀yin ọ̀dọ́ gangan ọ̀dọ́wọ́ yín o àmúlele báwọn òbí bá ń sapá wọn tíjọba bá ń sapá wọn ẹ̀yin náà sapá yín ní ìlú tiwa ni gbogbo ń tọ́bàjẹ́ mọ́ pé àwọn ẹ̀ka olùdáṣẹ́ sílẹ̀ wọ́n bá nílò olè tí wọ́n fi iléeṣẹ́ wọn sọlẹ̀ sí tí ọba fẹ́ fi dàbí ìgbà pé ní ọ̀fẹ́ jẹ́ kí nǹkan kò yí bóbó ó pò ń ṣetán láti ibùsàrè ilẹ̀ fún wọn kí wọ́n ṣàwà dáṣẹ́ sílẹ̀ lọ́pọ̀ yàntúrú nípínlẹ̀ Èkìtì kí àwọn ọ̀dọ́ kára ó lè tù wọ́n. ojúwe karùn ìwé ìròyìn ti Saturday Tribune mo ti jẹ iṣẹ́ yẹn kọ̀sà ìwà nínú ìwé ìròyìn ti Saturday Vanguard tó jáde fún tòun. kó tó di pé a lọ sójú ọjà ẹja onímọ̀ ẹ̀rọ olóṣèyí Abíọ́dún Mákindé lọ́mọ̀ darapọ̀ pẹ̀lú àwọn ìkànnlú àtàwọn èèyàn tó dipò òṣèlú mọ́ nínú ilé ìta ti rí Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámojúrọ̀ tó fi mẹ́ni tí í ṣe alága fún ìjọba ìbílẹ̀ Lágelú ọ̀gbẹ́ni Kazeem Gbàdàmọ́sí ọ̀nàrẹ́bù Akíntúndé Kétì ọ̀nàrẹ́bù Babájídé Adébáyọ̀ àti dọ́bùtì tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wọ́n ní gbogbo wọn ni wọ́n ṣe sàmọ́sángúdù fún ẹlẹ́yinjú àánú kan tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ iyun Benedict Akika wọ́n pé ó ń ṣe dáadáa o torí wípé kò dípò òṣèlú mú ó sì ń ṣe àwọn àkànṣe iṣẹ́ kọ̀ọ̀kan sí àwùjọ tí gbogbo ayé sì ń gbóríyìn fún ìwé ìròyìn Saturday Sun jábọ̀ yùn bákan náà nínú ìwé ìròyìn Saturday Punch lójú ìwé keje ń bẹ̀ wọ́n ní lẹ́yìn oṣù méje gbáko tí olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn tì Muhammadu Buhari tí bàbá ti ṣèlérí pé àwọn ò bójú àánú wo sàrò wíwá tó sì jẹ́ wípé àwọn ò kéde wípé ìjọba ti bójú àánú wò wọ́n ní títí dè bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹni tí í ṣe ìkàn fún àwọn àgbààgbà lẹ́yà ti ògònì ọ̀hún wọ́n ní náà ló jẹ́ pé àrí orílẹ̀-èdè nàìjíríà wọn ò tí ì mú ìlérí kankan ṣẹ lórí àdéhùn eléyìí tí wọ́n ṣe yìí wọ́n pé ní ọjọ́ kejìlélógún ní oṣù kẹwàá ọdún 2021 lásìkò tí àrí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn àgbààgbà láti ẹ̀yà ògònì wọ́n ní làárẹ̀ sọ ọ̀rọ̀ yìí àmọ́ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n làárẹ̀ ò tí ì mú ẹ̀jẹ̀ wọn ṣẹ ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tààrọ ẹja gbà bẹ ṣé ká lọ yá lọ ẹja rojú ọjà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ti pọ́ńpì kan àti délùú Ìbàdàn àti pọ́ńpì kórè retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fúnni láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn tẹ̀síwájú tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ǹpì tẹ́rẹ̀ ti ti dé. àní ìbàdàn a ti dé. tí pọ́ǹpì concept developer that cares. èlé lọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ̀ àjọ̀dún orí kádùn míì ti kò fún ọ̀gá wa alhaji lamidi mukaila auxiliary bíi ká dijú kálá ó tún ti zẹ̀ ọpẹ́ lọ́wọ́ adániwáyé tó mú ohun gbogbo rọrùn láti tún rọ́dún èyí olórí wa káfọ́tà bàbá bàbá ọkùnrin mẹ́ta ti tanṣo tanṣo orí ẹ̀ ló fi ń ṣọmọ aráyé lóore alhaji mukaila lamidi auxiliary ọdọọdún làárọ̀rọ̀gbó ọdọọdún làárọ̀ọ̀sá ọdọọdún làárọ̀mọbì lórí àtẹ òní fọdún èyí ṣàṣemọ̀ òwá ní fojú sunkún ọmọ ìgbà alẹ́ a máa lékún àwọlé òní pẹ̀dín àtúnjọ péjú ṣe tẹ̀mí láṣẹ ìlédùà ìbànújẹ́ òní dàpọ̀ máyọ̀ rẹ ọlọ́jọ́ ìbí ìwájú lójúgun gbé ìwájú lẹ́ ó máa lọ ẹ̀ní rẹ̀yìn àtúnjọ péjú ṣe tẹ̀mí alhaji tirimisiyu ọdún ayọ̀ ọ̀yọ́ state chairman for taxi micro park management system lóní ẹ̀kú ọdún ẹ̀mí àṣọ̀pọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. Thank dáa ká máa ka iye wa ká lè máa dàgbà sípa ọgbọ́n olúwa ó ṣe o alhaji lamidi mukaila auxiliary tuntun lé ọdún kan sí lókè pẹ̀ kì í ṣe nípa ipá tàbí agbára orí ọ̀fẹ́ àti àánú ńlá rí gbà ọdún èyí ò wá ní jáṣe mọ́ ó fọwọ́ páwọn fèrègì jóbi òní fọ̀pá tanlẹ̀ níbùjẹran àlékún àlàáfíà àti ọrọ̀ òjòjò kì í ṣowó kó má lè nájà kókó kó lára ọ̀tá le alhaji lamidi mukaila auxiliary òní pìtàn rọ̀ nínú òṣì ìgbà alẹ́ a máa lékún àbí ọmọ òjé ló ń petu ẹ̀là mo kò ń gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà happy birthday to you sir ìgbà ọdún ọdún kan péré ni èmi comrade ṣẹ̀san ògúndìran tí mo jẹ́ joint chairman interstate park management system ló ń kí yín pé àjọ fàìkúdẹ́gbẹ̀ra adarí lẹ́ka òṣèlú níjọba àbílẹ̀ onídàgbàsókè nípínlẹ̀ ọ̀yọ́ ó ti ń kan sára sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abiodun makinde nípasẹ̀ àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí gómìnà ń ṣe yíká ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn náà ló tún kẹ́dùn lórí ìpapòdà kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí sọ̀hún tìlú ògbómọ̀ṣọ́ àti àṣìgàngàn tìlú ìgàngàn nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde tí wọ́n sì buwọ́lù láti pàṣẹ ọ̀nàrẹ́bù fàṣásí rahim ajibola fm adarílẹ̀ka òṣèlú nísẹ̀yìn south lcda akọ̀wé àti àdìgún ta alága ìpàdé ọ̀hún ní kété tí pàdé wáyé tán wọ́n ṣàfọ̀mọ́ wípé àwọn nǹkan mèremère tó ṣe é fojú rí ló ti súyọ nínú ètò ìṣàkóso gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé látìgbà tó ti gorí àléfà ìṣàkóso àkọsílẹ̀ ó sì ti farahàn lọ́pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn sì ń rí síwájú sí i wọ́n tún tọ́ka sí wípé onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ó ti tún kópa tó jọjú lẹ́ka ètò ìlera ètò ààbò àti ètò ẹ̀kọ́ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ èyí gan ni wọ́n fi ń ṣàpèjúwe gómìnà ṣèyí mákindé gẹ́gẹ́ bí ọkùnrin kan gbòógì ẹni tọ́lọ́hún rán God sent man GSM lákòótán wọ́n wá ń ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbárùkù ti onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kó lè bá túbọ̀ ṣàṣeyọrí sí i lẹ́ka gbogbo lẹ́yìn náà ni adarí lẹ́ka òṣèlú ọ̀hún ló wá ń gbaládùra wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó dúró ti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni o nípasẹ̀ àwọn kábíyèsí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí ìdí àbájọ ni wípé àwọn ọba aláyé wọ̀nyí wọ́n ti kópa takuntakun lẹ́ka àṣà àti ṣe ilẹ̀ Yorùbá eléyìí tí àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣeé gbàgbé títí láì kọ́lọ́hún ọba láàánú kó fọ̀rùn kẹ àwọn kábíyèsí ọ̀hún ni o. àjàbalẹ̀ ìròyìn ó ti dé abala tó kángun sí àsè kágbá báyìí o torí pé bá a lọ a kì í dé ẹ jẹ́ kí n jẹ́ iṣẹ́ ìròyìn kan náà tó pé ó wà ní ojú ìwé karùn-ún inú ìwé ìròyìn ti Saturday Tribune níbi tí a ti sọ wípé àwọn afurasí Fúlàní darandaran wọ́n yabọ̀ agbègbè kan tí wọ́n sì dẹ́mi èèyàn mẹ́ta légbodò wọn ò fi mọ bẹ́ẹ̀ o wọ́n pé wọ́n tún dáná sun ilé tí ilé jóná gúrúgúrú gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ lẹ́nu ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Ondo ọmọ Ìjábọ̀ délẹ̀délẹ̀ ó pe àdédé náà ni ìròyìn ńlọdẹ sí etígbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ará abí tún ti dé wọn pé ńgbà tí àwọn òṣèlú rẹ̀ ṣe àbẹ̀wò sí àdúgbò ọ̀hún àdúgbò mọ̀lẹ́gẹ̀ ní ìjọba àbílẹ̀ ọ̀sẹ́ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n pe ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n pe àwọn mẹ́ta tí wọ́n padà lẹ̀ pé àwọn mọ̀lẹ́bí wọ́n gbé wọn lọ sí ilé ìgbókùsí o bẹ́ẹ̀ sì ni àwọn ilé tí wọ́n dáná sun wọ́n pé wọ́n pe àjọ panápaná wọ́n pe wọ́n jẹ́ ọmọ bẹ́ẹ̀ kọ́mọ̀bà àti pé yóò tún wá pọ̀ ju bó ti ṣe yẹ lọ wọ́n pe àwọn ti tẹsẹ̀ bọ ìwádìí Abdul nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Oyèyẹmí Oyèdìran ó fi ọ̀rọ̀ náà lédìí ó pé iṣẹ́ ti ń lọ o nítorí pé ní àná ọjọ́ Jímọ̀ àdúgbò ọ̀hún kan bóbò ìpínlẹ̀ Ondo gangan sì rèé ìròyìn ọ̀hún lùgbòrò pa ó kó ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti tẹsẹ̀ bọ̀ wádìí láti máa àwọn owó gangan lọ́daràn ẹ̀yẹ tí mo sàn ọmọ ẹni ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Tribune. nílànà bá tètè kámọ̀ bá tètè kọ́mọ̀ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn kó tó di pé àṣẹ̀rí wálé láàárọ̀ ìlórí ìròyìn àjá àbálẹ̀ wọ́n ní amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan ti sọ̀rọ̀ o ó ní gbogbo ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn ń sọ wípé Jonathan yóò kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP takọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ohun táwọn èèyàn ń sọ nípa ti pé yóò gbégbá ìbò ààrẹ tó bá di ọdún 2023 ó ní gbogbo rẹ̀ pátápátá àhesọ ọ̀rọ̀ eléyìí tó jẹ́nà sóòótọ́ òun ló sì jẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n pé Ikechukwu Eze ẹni tí í ṣe agbẹnusọ fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan ló ti ṣe àpèjúwe ọ̀rọ̀ eléyìí tí ń jáde látẹnu àwọn èèyàn tó sì jẹ́ pé náà ló gba gbogbo ògbóró kan lásìkò yìí wípé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ọ̀mọ̀wé Goodluck Jonathan yóò fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ láti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kó lè lórí ọ̀fẹ́ láti jìgbò fún ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó bá di ọdún 2023 ó ní gbogbo ọ̀rọ̀ yìí látòkè délẹ̀ àhesọ lásánlàsàn òun náà ni ọbadé o wọ́n ní lóòótọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń fún ní ìtumọ̀ wípé bí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan bí ti ṣe lọ rèé ṣàbẹ̀wò sọ́dọ̀ ẹni tí ń bẹ lóróyè gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ nàìjíríà lásìkò yìí ìyún ajagun gbébọn ti Muhammadu Buhari lóòrèkóòrè wọ́n ní kò ṣẹ̀yìn wípé ó fẹ́ takọ́sọ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC o kó sì lè lórí ọ̀fẹ́ láti jìgbò fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní Jonathan òun náà ló díje fúnpò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2015 àmọ́ tó bọ́rẹ́lẹ̀ sọ́wọ́ Muhammadu Buhari ti ń bẹ lóróyè détí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí látinú ẹgbẹ́ òṣèlú APC ọ̀rọ̀ jáde o látẹnu agbẹnusọ fún Jonathan ó pé àyè sọ̀rọ̀ lásánlàsàn ó ní gbogbo táwọn èèyàn sọ pé Jonathan ó fẹ́ kú lẹ́gbẹ́ òṣèlú PDP bọ́ sínú APC ojú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Saturday Punch òun lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn. ẹ̀rí ìròyìn ní kẹ́sọ́ pẹ̀lú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a gbé wá sí agbo tòní kí n lọ tààràtàrà síbi ìròyìn kan tó gbẹnu tán eléyìí tọrọ pẹlẹ wọnú àjà balẹ̀ ní ti òní ọjọ́ àbámẹ́ta sátidé kọ́ba òkè kọ́mọ̀ mọ́ ṣàánú wa mọ̀ ni o èmi ọmọ wa mọ̀ ń táwọn èèyàn tí wọ́n rò débi mọ́ dẹ́mi ara wọn légbodò torí wípé nǹkan ó ṣe fìyà díẹ̀ wọ́n pe ẹnìkan rèé tí ń ṣe òṣìṣẹ́ tí ń ṣe àmójútó ọgbà ẹ̀wọ̀n tọ́jú àwọn ará àwọn òṣìṣẹ́ tí ń ṣe àmójútó ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ondo torúkọ rẹ̀ jẹ́ Káyọ̀dé Adéníyì wọ́n pe nǹkan lọ́mọ̀ ṣe fìyà fún díẹ̀ tọ́jú pé àti rówó ilé san àti gbogbo àwọn tọ́jà mọ́ ètò ìṣúná míì tí ọjà pé ọ̀fẹ́gbẹ́ wọn gànná wọn ni náà lọ́mọ̀ rò pé tí o tó fi di pé ọ̀dẹ̀mí gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe àlàyé ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo tẹnubọ ọ̀rọ̀ wọn pé arákùnrin Káyọ̀dé Adéníyì táwọn alájọgbépọ̀ rẹ̀ tí wọ́n ń ṣe àlàyé bí ti ń sọrí kọ́ ti ń di pé ń ronú tí yóò sì jàbí ìgbà wípé ndadi tí wọ́n ń bí léèrè kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tọ́jẹ́ pé àwọn kan mọ̀ ọ́n sí pé ó ní ìpèníjà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àti rí bùkátà gbọ́ tí onílé tí sì ń fi ṣe ẹlẹ́yà wọ́n pe èdè kan ṣoṣo tí alájọgbépọ̀ rẹ̀ pò ń gbọ́ lẹ́nu rẹ̀ gbẹ̀yìn ní ọjọ́ àìkú Sunday tó kọjá lọ ni wípé pásítọ̀ ọ̀bá ṣe é san bóyá lòun ò ní ka lérí ipò bó ti wá di pé apá rẹ̀ tí ò ṣe é san yìí ọ̀pọ̀ pàkà lérí tó fi dẹ́mi ara rẹ̀ légbodò wọ́n pé tó wọ́n ti gbé òkú rẹ̀ lọ lé ìgbókùsí o tìyẹn sì pé wọ́n tẹ̀sẹ̀ bọ ìwádìí sọkọjọ jó owó ilé ni àbí nǹkan míì ló di ọ̀pá rẹ̀. ìròyìn pọ̀ ṣùgbọ́n àsìkò ti kó wa ń papọ̀ àmọ́ àmọ́ ìròyìn yìí wọ́n fẹ́ pààyàn lẹ́rìn díẹ̀ á sì kà á wọ́n ní kánsílọ̀ kan ní ìpínlẹ̀ Gombe ó yan méjìdínlógún ó pé òṣèlú kì í ṣe kákànmọ́ pín owó nìkan àmọ́ kéèyàn ó pín èrè ìjọba tiwantiwa káàkiri ni wọ́n pé kò dín ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ méjìdínlógún tẹ́ni tí í ṣe kánsílọ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Yàyà Bàjọ́gà tí ń ṣojú wọ́ọ̀dù Bàjọ́gà East níjọba àbílẹ̀ tí wọ́n ń pè ní funakaye ní ìpínlẹ̀ ti gombe tó yàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ó akọ̀wé ìdákọ́ńkọ́ kan ìyún private secretary ó sì yan